TV ojú wa tó lé ojú wa tó kó. Subscribe to Araba TV channel and don't forget to like, comment and share our videos. Gbogbo ohun tó bá wà níkàáwọ́ wa, gbogbo agbára nípa tìlànà òfin, àlóhùn gbogbo tó bá ṣeé ṣe la máa rí ipá a ṣe gbogbo agbára la máa rí ipá a lò a ní jẹ́ kó n tá ń pè ní Yorùbá nation ó dúró ẹ̀ ta ló sọ̀rọ̀ yìí <laughs> ta ló sọ gbogbo ẹ̀ ní máa yànnàná fún yín lórí òṣèlú. gbogbo ẹ̀yin olólùfẹ́ Àràbà TV náà ni mo kí káàkiri gbogbo àgbà ńlá ayé níbikíbi tí ẹ bá ti ń wò wá ẹ mo tún kí yín káàbọ̀ sórí bó ṣe ń lọ lórí Àràbà TV ojú yín ò ní fọ́ ilé yín ò ní dàrú ohun gbogbo tẹ bá ń ṣe pátápátá ní ó mọ́ lọ déédéé láṣẹ Èdùmàrè ẹ ọ̀rọ̀ tí mo gbé wá lénìí ó jẹ́ nǹkan tí ó jáde ẹ láti Office of the Attorney General of the Federal Republic of Nigeria towards the Yoruba nation. ẹni tó jẹ́ agbẹjọ́rò àgbà forílẹ̀-èdè Nàìjíríà Abubakar Malami <laughs> ó sọ ó ní ohun gbogbo tá à ń pè ní Yorùbá nation àwọn kan tó pera wọn ní IPOB ó ní ó ní gbogbo ẹgbẹ́ tó bá ti lòdì sí ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà ó ní gbogbo agbára gbogbo ipá gbogbo ohun táwọn bá ní làwọn máa torí pé àwọn ò ní gbà ohun tó ń pè ní Yorùbá nation ó láwọn ò ní gbà kó dúró ó ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀ wípé ẹgbẹ́ àwọn ọmọ IPOB àwọn ti proscribe ẹ̀ ó ní àwọn ti sọ wọ́n di terrorist organization pé anywhere tẹ́ bá ti ẹ máa yìn wọ́n hmm, ó láwọn ti sọ bẹ́ẹ̀ ó ní bákan náà pé tí àwọn tí wọ́n ń pera wọn ní agitators táwọn agitate fún ti ilẹ̀ Yorùbá ìyẹn Yorùbá nation ó ní tí wọ́n bá jáwọ́ ń bẹ̀ ẹ ó ní láìpẹ́ láì jẹ́ ó ṣeé ṣe kí ìjọba àpapọ̀ kí wọ́n proscribe eh, àwọn agitators even Yorùbá Nation Group eh, ó ló ṣeé ṣe kí wọ́n proscribe wọn. Mm. ohun tó sọ nìyẹn o ó ní ẹgbẹgbẹ àwọn kan pera wọn ní ẹgbẹ́ ọmọ ìlànà Oòduà eh, tí bàbá Professor Banji Akíntóyè tí wọ́n jẹ́ olórí wọn ó ní bákan náà nípa ti Sunday Ìgbòho ó ní gbogbo wọn àwọn ò ní fi wọ́n lọ́rùn ńlẹ̀ ìjọba orílẹ̀-èdè nàìjíríà wọ́n fẹ́ mú bàbá tí bàbá sì fi ẹ̀rù ó bá wọn pé tẹ́ bá fẹ́ mú àwọn àwọn ti rẹ́dí o ṣùgbọ́n ní ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ní n tó ṣẹlẹ̀ tá a gbọ́ from the reliable source wọ́n láwọn ò ní gbà wípé ẹni ẹgbẹ́kẹ́gbẹ́ tó bá ti lòdì sí ìṣọ̀kan orílẹ̀-èdè nàìjíríà wọ́n láwọn máa gbógun tiwọn o wọ́n ní gbogbo ipá tó bá wà lọ́wọ́ àwọn làwọn máa lò gbogbo agbára tó bá wà lọ́wọ́ àwọn làwọn máa lò wọ́n ní ohun gbogbo téèyàn bá lè ṣe nípa òfin hmm, bó ṣe sọ nìyẹn o wọ́n ní pátá làwọn máa lò wọ́n ní torí gbogbo agbára ló wà lọ́wọ́ ìjọba bó bá pé nípa ti òfin ni àwọn lórí ọ̀fẹ́ um láti lò ó gbogbo ẹ̀dẹ̀ làwọn ń lò láti má gba ẹgbẹ́kẹ́gbẹ́ tó bá pera ẹ̀ àbí tó lòdì sí ìṣọ̀kan orílẹ̀-èdè nàìjíríà um n tí ọ́fíìsì malami hmm, n tó sọ nìyẹn ṣùgbọ́n nígbà tó yá táwọn akọ̀ròyìn tó ń bi léèrè wípé ah nípa tọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho pé báà ó níyẹn ó ní ẹ má mẹ́nu kàn ó ní gbogbo nǹkan kọ́ la lè máa gbogbo nǹkan kọ́ làwọn lè máa sọ lórí afẹ́fẹ́ ó ní gbogbo ẹ̀kọ́ làwọn máa sọ lórí afẹ́fẹ́ ó ní gbogbo ìgbésẹ̀ tíjọba àgbàpọ̀ ń gbé láti extradite olóyè Sunday Ìgbòho wá sórílẹ̀-èdè Nàìjíríà ó ní àwọn ò lè máa sọ gbogbo ẹ̀ lórí afẹ́fẹ́ bákan náà àwọn èèyàn kàǹkàkàǹkà ti sọ̀rọ̀ ẹni tó jẹ́ agbẹnusọ fún bàbá Banji Akintoye, Maxwell Adeleye. Ìyẹn náà ó sọ̀rọ̀ gan, ó fi ìbínú sọ̀rọ̀. Ó lóun nígbàgbọ́ pé federal government náà pé àwọn náà ò ní fẹ́ tẹ́, wọn ò ní fẹ́ sọra wọn dẹni yẹpẹrẹ. Hmm, láti sọ wípé ẹgbẹ́ Yorùbá Nation tí bàbá Banji Akintoye tí wọ́n ń darí tí a pè ní ìlànà ọmọ Oòduà pé àwọn fẹ́ sọ wọ́n di terrorist group. Ó ní pé àwọn náà ò ní fẹ́, wọn ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀. Ó ní pé ẹgbẹ́ tàwọn táwọn gbé lẹ̀ ọ̀rọ̀ ó ní ẹ má fi wá compare IPOB o ó ní tiwa yàtọ̀ sí IPOB ó ní nǹkan táwọn gbàgbọ́ ní tàwọn ni pé káwọn máa ṣe protest peaceful protest títí táwọn ó fi rí iye orílẹ̀-èdè ti Yorùbá gbà ó láwọn ò bẹ́ níbọ̀dì jà àwọn ò gbébọn àwọn ò gbádàá àwọn ò gbé nǹkan kan ó ní tó máa sọ pé proscribe ẹgbẹ́ àwọn tó ń jà fún ìdádúró ẹgbẹ́ orílẹ̀-èdè Yorùbá wípé ó ní pé àwọn ó pàdé nílé ẹjọ́ àwọn ó gbé wọn lọ ilé ẹjọ́ challenge any gbogbo position tó bá take wípé àwọn máa challenge ẹ̀ nílé ẹjọ́ torí pé àwọn ò ń ṣẹgbẹ́ ọ̀daràn àwọn ò dẹ̀ gbébọn àwọn ò gbádà àwọn ò dàlúrú just peaceful protest làwọn ń ṣe pé tíjọba bá make at any attempt láti sọ wípé àwọn ó sọ àwọn di terrorist group ó láwọn ò ní gbà ó láwọn ò ní gbà bákan náà ẹni tó jẹ́ coordinator legal affair fún olóyè Sunday Ìgbòho ẹ̀mú ń sọ̀rọ̀ nípa Ọlásùpọ̀ Òjó òun náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ó ní ó ní ó ní ìjọba àpapọ̀ ó ní ẹ̀ tètè múra ẹ lọ ṣe bẹ́ẹ̀ ó ní kán lọ ṣe bẹ́ẹ̀ ó ní yẹn gan ló máa ó nítorí àwọn ó tètè pàdé nílé ẹjọ́ ni ó ní ṣùgbọ́n gbogbo tó ń ṣe yìí wọ́n kàn fẹ́ lò ó láti fi pa wọ́n lẹ́nu wọn káwọn má bàa lè sọ̀rọ̀ kẹ́rù ó bàa lè máa ba gbogbo àwọn èèyàn ni ó ní kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ ó lẹ́gbẹ́ oòdùà mélòó ló fẹ́ proscribe ó ní torí pé àwọn ẹgbẹ́ tó ń jà fún yorùbá nation yìí ó ní wọ́n ń ṣe ẹyọ kan wọ́n ń ṣe méjì wọ́n ń ṣe mẹ́ta hmm, ó láwọn pọ̀ dáadáa alàgbà ọlásùpọ̀ òjò tún wá tẹ̀ wájú nínú ọ̀rọ̀ ẹ̀ ó níjọba àpapọ̀ ó ti pẹ́ ẹ̀ ntẹ́ ẹ fẹ́ ṣe yìí ó ló ti pẹ́ jù ó ní it is too late uh, you, you, you can't proscribe a right mm, you can't proscribe a right until they remove the right from the law and <laughs> that is what uh, uh, lawyer ọlásùpọ̀ òjò ohun tó sọ nìyẹn ó ló ti pẹ́ jù ó ní ntẹ́ ẹ sọ pé ẹ fẹ́ proscribe yìí ó ní ẹ̀tọ́ ni ó ní ṣùgbọ́n lábẹ́ òfin kò ṣeé ṣe kẹ́lẹ́ fẹ́ proscribe ẹ̀tọ́ ìyàn ìyẹn ni pé kò possible ó ní àyè àwọn ẹgbẹ́ tó tó ń jà fún ẹgbẹ́ yìí ó ní ẹ̀mọye wọn ni ó ní wọ́n pọ̀ jáǹtì rẹ rẹ mélòó wà lẹ́wà fẹ́ ṣe bákan náà àwọn ẹgbẹ́ pan Yorùbá socio political group ìyẹn Afẹ́nifẹ́re àwọn náà tún sọ̀rọ̀ ẹni tó jẹ́ olórí wọn pa adébánjọ bàbá náà sọ̀rọ̀ ó ní sẹ́yìn gbogbo ògbésẹ̀ tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè ń gbé ó ní bí ìgbà téèyàn fẹ́ máa ṣe ìjọba ológun ni ó ló dàbí ìjọba ológun tó sáà ń ṣe gbogbo ẹ̀ girigirigiri tó máa ń dẹ́rùbà àwọn èèyàn kẹ́rù mọ́ bá gbogbo aráàlú ó ní báwo lẹ ṣe máa sọ wípé àwọn tó ń protest ẹ pé ẹ fẹ́ proscribe wọn ó ní irú ìwà yẹn ìwà dictator ni ẹ ó ní wà àwọn ológun ni ó ní kò sì síbi tán lè rí gbé gbà ẹ ó ní kò síbi tán lè rí gbé gbà oríṣiríṣi àwọn èèyàn sáànà ti sọ̀rọ̀ yìí ẹ lórí ti Yorùbá Nation ẹ gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá káàkiri níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa ẹ bó tún ṣe ń lọ nù o ibi tí ìjọba àpapọ̀ tún fẹ́ẹ́ gbà rèé ẹ lórí ọ̀rọ̀ ti àwọn tí ẹ wọ́n ń jà fún ẹ̀tọ́ ọmọ ẹ Yorùbá wípé kí ẹgbẹ́ Yorùbá pé kí ìran Yorùbá um àwọn ọmọ oòdùà pé káwọn náà dá dúró kán lórílẹ̀‐èdè tiwọn tẹ́ bá dẹ̀ gbàgbé tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé ẹ jẹ́ n rán yín létí gọ́vnà Samuel Ortom ó sọ ó níjọba àpapọ̀ pé gbogbo ìgbésẹ̀ tó ń gbé ó ní kò bójúmu ó ní wípé àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò àwọn bandit ó ní wọ́n ń pampa àwọn ni ó ní ṣùgbọ́n àwọn tó ń ṣe peaceful protest ó ní wọ́n ṣe kí ni wọ́n gbé sílẹ̀ gàmà wọ́n náná gbé lọ́wọ́ páwọn ò fọ́ lórí ṣùgbọ́n ẹni tó wá dá àwọn akọ̀ròyìn lóhùn tó sojú alàgbà Màlámí ó ní kò síbi tó jọ ó ní gbogbo agbára náà làwọn ń lò láti takú àwọn bandit onítẹ̀yìn kan bá sọ lẹ́nu pé àwọn àwọn ń ṣègbè fún àwọn ọ̀daràn bandit àti àwọn Boko Haram ó ní kò sí ní tó jọ bẹ́ẹ̀ ó ní àwọn ń gbé wọn lọ lẹ́ẹjọ́ àìdẹ̀mọ iye àwọn tó yẹ pé wọ́n ti fi sí ó ní ní gbogbo tó bá gbà àwọn làwọn ó fún wípé yorùbá nation ó ní ẹ ẹ àwọn ò ní jẹ́ ó dúró ó ní gbogbo agbára tí federal government ní normal. Àràbà TV ojú wa tó lé ojú wa tó kó.